torí ẹ̀ ló ṣe jẹ́ pé anabi sallallahu alaihi wasallam yóò tún máa rán létí nípa ìgbẹ̀yìn nípa alqiyama nípa pé tá a bá kú ọ̀ràn tán bẹ́ẹ̀ o ṣùgbọ́n ètò ọ̀dà tó pé wa ó náà ní pé báwo la ṣe ṣe tá a fi kú ní mùsùlùmí tí àtúbọ̀tán wa tí ò fi dáa a sì ti mà wípé àwọn olùmọ̀ wọn kọ tírà lóríṣiríṣi nípa ohun tá a máa fi rán yàn létí ohun tá a máa fi ṣèrántí fún yàn nípa pẹ́kú ń bẹ nínú ètò dáàjù nínú àwọn tírà tán kọ lórí eléyìí òun náà ni at-tadhkira lil imam al ta'ala at-tadhkira lil imam al ta'ala ìránnilétí nítorí pé ọmọ èèyàn olùgbàgbé ni. ó ṣeé ṣe kó jẹ́ pé ibi tó ń ti ń lélẹ̀ ayé ká ìwọ tiẹ̀ ti gbàgbé pátápátá pé èèyàn máa kú ó ṣeé ṣe kó jẹ́ pé orí gbàgbé yẹn náà lọ wà tí kò ti dé bọ́ lójijì náà lọ́fà ló fi jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ ọ̀mà ìkọ́tọ́ kọ̀tọ́ ọ̀ràn yẹn ni kì í sọ̀ràn yẹn a tún gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nípa pé ikú ń bẹ o kò sí bá a ṣe lè pẹ́ tó ń bi àlọ́ náà ni o lè má dá nítorí kọ́kàn àwọn èèyàn lè bà lẹ̀ nítorí tó bá rí pé ọtọ́ kọ̀tọ́ ọ̀ràn yẹn ni kì sọ̀ràn yẹn ń sọ lójoojúmọ́ ọkàn máa ń le ọkàn máa le ojú èèyàn rọ̀ àmọ́ tó bá ti rán létí pé wọ́n mọ̀ kú wọ́n mọ̀ ká ọkọ̀ kan wọ́n dọ̀ sínú kòtò wọ́n tún gbé tó bá i pé kí torí kìtàbù tẹ̀kìrọ̀ ó pàtàkì púpọ̀ ó sì ń bẹ nu tíra ilé ìtọ́ yẹ kí gbogbo ẹni tó bá ń gbìyànjú àti ṣèpalẹ̀ mọ́tẹ́jọ́ gbẹ̀ndà kìyàmà rẹ̀ kọ́ máa kà kó lè má kí ni ó ṣẹlẹ̀ ṣáájú kó tó kú kí ló máa ń ṣẹlẹ̀ síyàn lẹ́yìn ìgbà tí èèyàn bá kú tán kí ni sì ń jẹ́ tí ó máa èèyàn lọ́la gbẹ̀ndà kìyàmà aljanna tàbí iná walhamdulillah wọ́n ṣiṣẹ́ fún tíra yẹn jọjọ ọ̀kan nínú rẹ̀ nínú iṣẹ́ tí wọ́n ṣe fún un òun náà lè ti ọ̀kan nínú àwọn ẹlẹgbẹ́ wa tí ń jẹ́ sọ́ọ́dẹ́kọ̀ ọmọ Sudan ó ṣiṣẹ́ lórí tírà yẹn ó fi gba PhD ní Jamiatul Islamiyya wọ́n ti tẹ̀ jáde náà tẹ́lẹ̀ so ṣùgbọ́n wàá ṣiṣẹ́ lórí ẹ̀ iṣẹ́ tó wàá ṣe fún wa bò àyà lọ́nà tó ṣe pé gbogbo tí wọ́n sọ ń bẹ̀ tó bá ṣe déédéé yóò máa ṣàlàyé fún ọ ìjọba ṣe déédéé yóò ṣàlàyé ìdí tí ò so irú tírà yẹn pàtàkì at-tadhkira gbórúkọ rẹ̀ ṣe ń jẹ́ mi ìránnilétí torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam tó bá lọ sí ọ̀dọ̀ aláàrẹ̀ wọ́n máa rán létí ikú àti tó lè ṣẹlẹ̀ sí èèyàn lẹ́yìn ikú. wa amruhu bil wasiyya dánábi sallallahu alayhi wa sallam á sì bẹ aláàrẹ̀ wò yóò pé kó ṣe wasiyya nítorí pé gbogbo ń ta àtùjọ nílé ayé ń bí lódodo tá a bá ti kú yóò di tẹlómi ṣùgbọ́n ṣáájú ká tó kú ọlọ́wọ́n bá fi ìdá kan nínú mẹ́ta ṣe sàrà fún wa ìdá kan nínú mẹ́ta gbogbo nta kójọ nílé ayé ọlọ́run fi ṣe sàrà fún wa wípé àwa lè tara rẹ̀ tún fi ṣe dáadáa tí ládàá rẹ̀ ọmọ abẹ fún wa lẹ́yìn ikú ìdá kan nínú mẹ́ta ibi tó ti wá onáà ní hadithi Sa'ad ibn Abi Waqas, radiyallahu anhu níbi tó ti ṣe wasiya tánàbí padà gba ìdá kan nínú mẹ́ta wọlé ànábì tún sọ náà àdéhùn mi pé ẹ̀yin èèyàn ọlọ́run ti fi ìdá kan nínú mẹ́ta dúkìá yín ó fi ṣe sàrà fún yín kẹ́ ẹ fi ṣe tí ó ṣàǹfààní fún yín lẹ́yìn ikú ọ̀n bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé ó ṣe dáadáa sí ọ mọ̀lẹ́bí rẹ ni ó fẹ́ sokùn ẹbí rẹ pọ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó ṣe pé tó o bá rántí kọ àkọọ́lẹ̀ kò sí nǹkan kan tí ó kàn nínú dúkìá tó bá fi sílẹ̀ torí pé ọmọ ń bẹ nínú àní tó fi sílẹ̀ ó ṣeéṣe kí bàbá rẹ̀ ọbẹ̀ nínú àní tó fi sílẹ̀ a sì ti mọ̀ ọmọ bá ń bẹ pàápàá jùlọ ọmọkùnrin yóò dínà kẹ́gbọ́n tàbábúrò ẹni kò jogún ìgbà tẹ́gbọ́n rẹ̀ ọba ní jogún ni tí ọmọ rẹ̀ kùnrin bá tí òun á ní ti ọ̀nkù rẹ̀ ṣubú yóò ti wọn ṣubú torí ẹ̀ ǹdó ṣe jẹ́ pé báyàrú àwọn ẹni tí ò ní jogún yẹn ọ̀fẹ́ ṣe dáadáa sí wọn ọwọ́ akọ àkọọ́lẹ̀ pé nínú ìdákanu dúkìá ìdákanu mẹ́ta dúkìá mi kí wọ́n fún lágbájá ní nǹkan báyìí kí wọ́n fún látàmẹ̀dọ̀ ní nǹkan báyìí ìwọ gángan fúnra ara rẹ ọkọ mọ́ṣáláṣí lójú ayé rẹ ṣùgbọ́n àwọn fẹ́ kí wọ́n kọ́ nínú dúkìá rẹ lẹ́yìn ikú rẹ kọ́kọ́lẹ̀ rẹ mọ̀nà bóyá afárá kan bẹ tó ń ṣe kí wọ́n ṣe nínú owó rẹ yẹn ilé ẹ̀kọ́ kan bẹ tó ṣe pé o fẹ́ ràn wọ́n lọ́wọ́ láti bá wọn kọ́ abala kan nínú yàrá àkẹ́kọ̀ọ́ pàkọ́lẹ̀ rẹ̀ kí wọ́n mú nínú dákanu dúkìá rẹ̀ kí wọ́n fi ṣe eléyìí á máa ṣẹ́kù fún ọ láéláé so wọ́síyà tó bá fẹ́ ṣe ṣe wọ́mìndálìkà ó ṣe ṣe kọ́ fẹ́ ṣe wọ́síyà pé ó jẹ ẹnìkan lówó ẹnìkan jẹ ọ́ lówó ó sì fẹ́ ṣe wọ́síyà wípé ń bẹ nínú dúkìá rẹ eléyìí tí ò ní gba pínpín yìí ṣe gbogbo tá a bá fi sílẹ̀ láyé ní máa ṣe pín àwọn nǹkan tó gba pínpín ni wọ́n máa pín lógún àwọn tí ò gba pínpín wà tó ṣe pé o lè sọ àsọtẹ́lẹ̀ wípé bí wọ́n ṣe ń fẹ́ kẹ́ ẹ ṣe ni bí wọ́n ṣe ń fẹ́ kẹ́ ẹ ṣe ni so bí kọjá pé nìsín bàbá rẹ bàbá rẹ ní baálẹ̀ bàbá yìí wá kú ta ni ta èèyàn mélòó la pín baálẹ̀ yẹn fún sẹ́yìn pé torí di eléyìí wọ́n wá lè sọ àsọtẹ́lẹ̀ pé tí mo bá kú o lágbájá báyìí nínú àwọn ọmọ mi nínú mọ̀ ń fẹ́ káwọn ọmọ mi yòókù ọ̀yọ̀ǹda fún kọjẹ baálẹ̀ lẹ́yìn mi lágbájá báyìí nínú àwọn ọmọ mi nínú mọ̀ ń fẹ́ káwọn ọmọ mi yòókù ọ̀yọ̀ǹda fún kọjẹ dàrẹ́kítọ̀ lágbájá báyìí nínú àwọn ọmọ mi nínú mọ̀ ń fẹ́ káwọn ọmọ mi yòókù ọ̀yọ̀ǹda fún kọjẹ public relation officer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo orú eléyìí o lè ṣe wọ̀ sí ìyá rẹ lẹ̀ kí wá sí gbogbo ohun tó bá sọ so, ike kí wọ́n ṣe lẹ́yìn ikú rẹ iná lọ́tọ́ káwọn náà sì máa ṣe gbígbà tó ti kọ́ lọ́n lọ́sọ alukurani kalẹ̀ gbọ́wọ́ màláíkà tá a gbọ́dọ̀ tẹ̀lé bí ẹni tó kú nìsín tó wá sọ pé tí mo bá kú o mọ́sámọ́sá ẹ máa gbé mi lọ sílùú báyìí ìlú yẹn ni kẹ́sìn mi sí ìyẹn jẹ́ bíi Madina bí yẹn jẹ́ bíi Makka kódà tó bá ní Makka àbí Madina ni kí wọ́n gbọ́n lọ kò sẹ́ni tí ó gbé lọ bẹ̀ kò sẹ́ni tí ó gbé lọ bẹ̀ irọ́ torí ẹ irú àsọtẹ́lẹ̀ ńkọ́ la fi ṣiṣẹ́ àbọ̀sọ àsọtẹ́lẹ̀ yìí pé tó ń bá kú o ẹ ò gbọ́dọ̀ pín dúkìá wọn o àti lẹ́yìn ogún ọdún lẹ́yìn ìgbà tó ń bá sílẹ̀ bora rárá o ọ sọ sápò ara rẹ ni o sẹ́mi pé ibi tó ń lọ lọ́hùn ìnáwó lọ́hùn àwa tá a ti ṣẹ́kù láyé ńkọ́ àwa ń bùkátà àti jẹun anabi sallallahu alayhi wa sallam ó ní la an tatruka warathataka aghniya khayrun min an tatrukahum aalatan yatakaffafuna an-nas kó fa àwọn tí ó jogún rẹ sílẹ̀ lówó ó pé ọdún kó fi wọ́n sílẹ̀ lọ lólòsì tí wọ́n máa tẹ́wọ́ sáwọn èèyàn ẹ̀pin dúkìá kí sinmi ẹ̀pọ̀ ọlọ́run foríjìn lórí tó ṣe òun foríjìn. wọ́n sọ bá kú o àwọn ọmọ òun tún kí ẹnìkan nínú àwọn àbúrò ẹni pa ẹ̀yin máa ṣe dáadáa sí wọn ẹ má jẹ́ kókó ẹbí kó ṣe kínni kọjá gbọ́wọ́ tiyín ọlọ́run máa ń tọ́da àwọn pọ̀ wọ́n pàdé wájú ọlọ́run àmọ́tẹ́yìn bá tún lè bẹ àwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò rẹ̀ gbogbo tó bá tiẹ̀ lè wù kó ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá àbí ayín wọn forí jinra wọn kọ́lọ́ wọn bá kó forí jin gbogbo wa kò sí tó burú bẹ́ẹ̀. wọ́n tẹ́wọ́bà anábì sallallahu alaihi wasallam ó sì máa ń pẹ́ ni tí ń kọ̀ọ̀kan kú lọ́wọ́ pé kó túbá nítorí pé ẹ̀ṣẹ̀ wa pọ̀ àṣìká máa túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba wa. وأمر من حضره بتلقينه شهادة أن لا إله إلا الله لتكون آخر كلامه bẹ́ẹ̀ la nabi sallallahu alayhi wa sallam ó máa ń paláṣẹ kíkẹ́ gbogbo ẹni tó bá ń bẹ lọ́dọ̀ ẹni tí ń pọ̀ka kú lọ́wọ́ ẹnu ní gbólóhùn la ilaha illallah nítorí tó wá nínú hadith mu'ad ibn jabal radiyallahu anhu qal qala rasulillahi sallallahu alayhi wa sallam. من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أن كان تبع كنت وكين نعيي كتو دي كوكو ونان لا إله إلا الله يولي الجنة و اللهم بكم سلي ووا أسوا نينو حديث مي بدان صلى الله عليه وسلم سقي لقنوا موتاكم لا إله إلا الله من كان آخر كلامه لا إله إلا الله عند الموت دخل الجنة يوما من الدهر وإن أصابه قبل ذلك ما أصابه حديث لك جي أنلو لا تلاقوا nítorí pé tọ́lá kọ̀ọ̀kan yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń sì ká wọn máa ń sì gbọ́ yí pé a nísìn Ànábì sallallahu alaihi wasallam pé ẹnikẹ́ni tó bá sọ la ilaha illallah yóò wọ àlùjánnà. however níta àwọn sì ń ṣe ẹsọ pípọ̀ dáa so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọlẹ́yìn àwọn wọn sì ń sọ la ilaha illallah kún ó tó kú níta yìí sì ń ṣe tẹ́ ẹ sọpọ́ da púpọ̀ nínú àwọn ẹni tí wọ́n ń ṣe irú rẹ̀ wọn ò rí la ilaha illallah àsọkún ó tó kú ṣé lẹ́yìn wa ló sùn wọn kìí sò sùn wọn kìí sò sùn wọn rárá nítorí pé kìí ṣe gbogbo ẹni tó bá sọ la ilaha illallah kó tó kú iná ní sìn lọ sí àlùjáná tààrà kìí ṣe gbogbo ẹni tó bá sọ la ilaha illallah kó tó kú ní lọ àlùjáná tààrà gẹ́gẹ́ bí hadith ti ṣe la ilaha àwọn òkú yín ẹnu wọn ní wíwí gbólóhùn la ilaha illallah nítorí pé ẹnikẹ́ni tí gbólóhùn tó wí kẹ́yìn láàyè bá jẹ́ la ilaha illallah nígbà tí ó kú dakhala aljannata yawman min ad-dahr yóò wọ àlìjánná lọ́jọ́ kan ẹ mójútó bẹ́ẹ̀ o yóò wọ àlìjánná lọ́jọ́ kan wa in asabahu qabla dhalika ma asaba bó fẹ́ kó ṣe pé ntòsí ti ṣe ṣáájú kó tó wọ kí máa ṣèyàn lọ́la òkè yàrá kí ni máa ṣèyàn iná náà ni mo rò pé yé wa wọ́n fẹ́ kó ṣe pé n tó ti ṣe ti ṣe ná kó tó wà àlùjánnà àmọ́ kò ní í ṣègbé sínú iná mo rò pé sẹ́yìn pé àkídà ahlus sunnah wal jamaa ń bẹ̀ ń lọ́nà táwọn sọ yìí pé gbogbo ẹni tó bá kú mùsùlùmí tí ó sì máa ṣẹbọ sọ́lọ́run tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan táwọn ẹ̀ṣẹ̀ yẹn tó mú kọ́kọ́ wọ náná á tún máa kó kú oríire ìdí ni pé kò ní ṣègbè sínú náà yẹn pẹ̀lú ògo ọlọ́run ọjọ́ kan ó dé tọ́lọ́run nìkan ọyọ kúrò nínú náà kó wọn lọ fi sí alìjẹ́nà wa laysa dhalika li ghayri ẹni tí èsè mùsùlùmí kò nírú ẹ̀tọ́ yìí kò nírú àǹfààní yìí alhamdulillahi ala ni'matil islam adúpẹ́ lórí ìdẹ̀rẹ̀ ìsìn islam so eléyìí ń tọ́ka sí pé kìsì gbogbo ẹni tó bá ti sọ la ilaha illallah náà ni tó bá ti kú kọ́kọ́ máa lọ sí alìjẹ́nà jannatan wa harira yẹnni pé yóò wà alìjẹ́nà insha Allah lakin kìí ṣe gbogbo wọn iná ni ó lọ sí alìjẹ́nà tààrà ń bẹ nínú ẹni tó lọ sí alìjẹ́nà tààrà ó sì ń bẹ nu wọn ẹni tó ṣe pé yóò padà wọ alìjẹ́nà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó bá ti tọ́ kejì wò ná ìgbà tí anabi sallallahu alaihi wasallam sọ pé laqinu mawtakum la ilaha illallah ẹnu wọn ni la ilaha illallah a lè sọ fún tààrà pé ìwọ lágbájá sọ pé la ilaha illallah sọ pé la ilaha illallah sọtọ́ bá dá wa lóhùn alhamdulillah ṣùgbọ́n tá à ń fẹ́ kí pé sọ pé la ilaha ó wá sọ la ilaha illallah tó wá bẹ̀rẹ̀ sí ní tàkùrọ̀sọ mí ń tún sọ̀rọ̀ mí ní kú kò wúlò gẹ́gẹ́ bí ẹni tó sọ kàn tí ò wí nǹkan kan mímọ́ lẹ́yìn rẹ̀ man kana akhira kalamihi la ilaha illallah inda al-maut ẹni tó jẹ́ pé tó sọ gbẹ̀yìn tí ò wí nǹkan kan mọ́ lẹ́yìn nígbà tí ó kù òní la ilaha illallah òní ọlá yẹn bẹ fún eléyìí ń tọ́ka sí pé nígbà tí wọ́n bá wà lọ́dọ̀ ẹni tó ń pọ̀ ká kú lọ́wọ́ ọ̀rọ̀ a máa sọ̀rọ̀ bọ́ọ̀lù a máa sọ̀rọ̀ ọjọ́ ọ̀tà a máa sọ̀rọ̀ àwọn aráalé wa tiẹ̀ ti burú jù kò sáyè rẹ̀ tọ́ba yẹ ní gbólóhùn la ilaha illallah tẹ́ máa gbìyànjú kó wí yẹn so kò sí kankan mí bẹ́ẹ̀ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ kó pé la ilaha iná ní gbólóhùn tó wí káyìn kó ikú ọ̀sán nǹkan mí lẹ́yìn rẹ̀ walhamdulillah. àríkìtà bá mójútó eléyìí lópin ìgbà tá a bá ti fọ́nú fọ́ra tá a sì jìnnà sẹ́ni tí ń pọ̀ lọ́wọ́ dáadáa yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ń kú ọmọ ṣe kò gẹ́gẹ́ bí àwọn ẹni tí wọ́n ń sọ ó ń béèrè láàárọ̀ yìí ó ní màmá àwọn lálẹ́ Islam kò sì sí gbìyànjú pẹ̀lú rẹ̀ sá Islam ó wá ń sáré àwọn wá rí i pé ara yìí báyìí wọ́n fẹ́ ti kú ara yẹn lágbára gidigidi wọ́n ti kú àtìgbà táwọn ti wá fura lánàá pé ara yìí jọ kú o àwọn sáà ń sọ fún màmá kó kó sọ la ilaha illallah kó sọ pé la ilaha illallah màmá ń sè ń dáhùn ní rọrùn la la ilaha illallah ẹ tún wò ìkẹ́ ọlọ́run la ilaha illallah kò bùkátà pípò tí ẹ̀mẹ́dẹ́ lárúbáwá lọ títì ìrọ̀rùn tó wà nù pípè rẹ̀ so wọ́n ní màmá yẹn sá sọ la ilaha illallah ọjọ́ ní tó wí kẹ́yìn tó fi kú àwọn afẹ́sìn làárọ̀ yìí ẹ jọ ṣé màmá ti di mùsùlùmí ni káwọn wẹ̀ níwẹ̀ mùsùlùmí káwọn ṣe sọ̀lẹ́ àtúnṣe lára káwọn sì sin sórí tí àwọn mùsùlùmí àbí ilé lọ́lọ́ náà ni tọ́ba jẹ́ pé bẹ́ẹ̀ ti ṣe sọ ni o tóra ò sí ń bẹ́ o wípé ẹ wí pé kí màmá sọ la ilaha ó sì sọ á jẹ́ pé ẹ kú oríire mùsùlùmí nìyà kú sí a sì ń bẹ lọ́n kọ́ wọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ìtinú ah kíní kan lè ṣeéṣe máa ké ní ẹni tó jẹ́ pé ó ti jáwé iná látọ̀run rárá o ẹ gbìyànjú ẹ má jà kàn torí pé àwa táwọn àti ń ṣe Islam yìí àmọ́ ibi tá a parí ẹ̀ sí kọ́ lọ́wọ́ dákun kọ́ sànù wà ní. àwọn tí ò ti ṣe Islam yìí wàláhì ẹ̀ ibi táwọn parí ẹ̀ sí. ọ̀nbẹ́nu wa ẹni tí ò ní ṣe sọ láti ẹ̀yọ̀ kán tí sì wà lìjẹ́ náà nítorí pé ó kú dẹ̀dẹ̀ kó kú ní ó bá islam àsìkò sọ̀láàtì kankan ò tí ní ó bá kú la hawla wala quwwata illa billah èyí sì ti ń ṣe islam wọ̀ kí sọ̀rọ̀ ogójì ọdún ikú ó ti dé kò ní mà bóyá torí owó kan ti ń wá bóyá torí àárẹ̀ kan ti ń ṣe bóyá torí ṣìtínà kan tó dé bá ní ó bá lóun ṣetán láti fi islam tayò ní wọ́n bá sì fi táyò ní wọ́n bá gbiná kó náà lè ba àlọ́ jóná kọ́ làwọn máa sàwá lọ́ọ́ máa ná torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sáàyè fún ẹ láti máa tapá kaka wájú ẹni bọ́dì láti máa gbanú wájú ẹni bọ́dì pé kò sí irú rẹ irú ọlọ́wọ́n bá ní òsí o èèyàn ọmọ ibi tó wọ́n parí ọ̀rọ̀ òun sí o kọ́ lọ́n jẹ́ agúnlẹ̀ síbùdó ayọ̀ torí ẹ̀ e máa nu ẹni tí ó ń pọ̀ka kú lọ ní yẹn apá kan nínú àwọn olùmọ́ni yẹn ìtumọ̀ rẹ̀ náà ni pé sọ pé la ilaha ṣùgbọ́n nítorí ìbẹ̀rù pé àṣetán tẹ́rí yẹn kò sígbà tí ìṣẹ́ lóyàn kò sígbà tí ìṣẹ́ bá tèèyàn jẹ́ kódà tó fi dégbà tó fẹ́ kú torí pé hadith Ipe nígbà tí kú bá dé àṣetán ni mo ike tọ àsìkò náà ni o oríire ayé àti soríire tọkàn ní o ló dáadáa kó tó bọ́mọ ọlọ́ o ṣé mo ti ń tọrọ lọ́dọ̀ rẹ ti pẹ́ pé kò di yahudi àbí nasrani ọkọ̀ sí mi lẹ́nu kò sí ètò sẹ́kù mọ́ ní ìsìnjú kókò di yahudi àbí nasrani lọ́kọ́ ọmọ bá wọ́n náà o mò ń wí tó o kọ́ ọmọ bá wọ́n náà o mò ń wí tó o kọ́ ọmọ bá wọ́n náà o subhanallah iná fà ló fi jẹ́ pẹ́ lómi nígbà tí wọ́n á pọ̀ kakú lọ́lọ́ ó di kèfèrí. wa a'udhu bika min an yatakhattabani ash-shaytanu 'inda al-mawt mo sì ń sáàdì rẹ o níbi kí Ṣẹ̀tánì ó bá mi sọ̀rọ̀ kó fi dá tèmi rú nígbà tí kú bá dé wọn bẹ nú àdúrà màṣúr pé wọn lọ sọ mi là mí níbi kí àṣetọ́ni kọ́ bá mi sọ̀rọ̀ ní ìgbà tí mo bá ń pọ̀ ká lọ́wọ́ kọ́ wa bà tèmi jẹ́ ní àkókò tó ṣe pé yìnyín tún padà ṣàtúnṣe ma torí ẹ̀ ló ṣe jẹ́ pé nígbà yẹn apá kan náà olùmọ̀yẹn sọ pé tá a bá sọ pé kọ́sọ la ilaha illallah kọ́sọ la ilaha illallah lọ́mọ́ tó pé àṣetọ́ni tẹ́lẹ̀ náà bí ó ṣe sórí ibú ni ìnsánà fún ó lè máa sọ fún pé wọ́n ń sọ pé ó kùnú o wọ́n ń sọ pé ó kùnú o àwọn òsì tí ì kú o ṣebí lágbájá ẹ̀yìn tiẹ̀ ni wọ́n bí wọ́n ẹni tó ní ọsọ láìláìlá ṣé ọwọ sọsì bàlákà ìmú pé kí wọ́n kúkú sílẹ̀ àbọ̀ òrí pé kà ni. ìwọ náà bá bẹ̀rẹ̀ sí wípé ah lóòótọ́ ni ẹgbẹ́ bàbá mi nìyí ẹni kí n sọ láì ṣé ẹ̀mí nìkan ń kù ah, rárá o ìgbà ọdún ọdún kan so yọba bẹ̀rẹ̀ sí ní ronú ṣẹ́tọ́nà rárá o rárá o ẹ dẹ́kun ẹ bá ń gbàdọ̀ tó wà ń bẹ́ o òǹkọ́ lòun ó kú ní ìsìn yọba sì kú bí máa ṣe ń gbàdọ̀ mú báyìí ni yọba kú torí ìbẹ̀rù bí ni ṣe máa tún wá sọ àwọn èèyàn dọ̀ lórí ibú ńlá apá kan náà olùmọ̀ọ́ sọ pé ẹ má wulẹ̀ sọ fún ní direct speech ẹ sọ fún indirectly pé la ilaha illallah la ilaha illallah ìwọ náà tó bá jẹ́ mùsùlùmí gbọ́n ṣe wí wọ́n rí i pé lọ́kàn rẹ ìwọ náà nǹkan kan yóò ti tì ọ́ bí kí ìwọ náà wí so irú ẹrú ọlọ́run ti ń pọ̀ kakú lọ́wọ́ yẹn lásìkò tá a máa ń sọ pé la ilaha illallah ó súnmọ́ ike kò ná gbà lẹ́nu wa kò wí nítorí pé ìran kan ti wá inú kó jẹ́ pọ̀ sọ bẹ́ẹ̀ so àwọn àti sọ pé la ilaha illallah èèyàn mẹ́wàá ló sì wà ń bẹ̀ ó tún gbọ́ tẹ́nìkan náà la ilaha illallah la mo rò pé yé nǹkan kan tí máa ń lu aago ní orí tiẹ̀ náà n tí wọ́n sọ fún ni pé wọ́n náà sọ la ilaha illallah kí ló ń ṣe é wọ́n náà sọ pé la ilaha illallah ọ wá sọ la ilaha illallah yẹn ọgbọ̀n ṣẹ́jú lẹ́yìn rẹ̀ lọ́wọ́ kú wákàtí mẹ́ta lẹ́yìn rẹ̀ ló kú ṣùgbọ́n kò tún ro tó mọ́ pẹ̀lú nǹkan kan lẹ́yìn tó ti wí láyé ó ti sàǹfààní kò bá sì jẹ́ pé wíjẹ́tà ìwíjẹ́ náà ló kú ó ti sàǹfààní torí pé ntó sọ kẹ́ẹ̀ lọ́jà lọ́dọ̀ wa kì í ṣe pé ìṣẹ́jú mélòó ni wọ́n á bẹ láàrin rẹ̀ àti kú wákàtí mi kò kàn wá sọ sọ̀rọ̀ mi lẹ́yìn rẹ̀ kò sọ̀rọ̀ mi lẹ́yìn rẹ̀ kọ́lọ́s. wọ́lẹ́kìn ní àwùjọ tó ti bàjẹ́ tó ti dọ̀tí tó ti kuruku tí gírísì tún wọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwùjọ yẹn jẹ́ káwọn èèyàn kú dáadáa o wàláhì kẹ́ jẹ́ kó wọn kú dáadáa torí pé inú lé nìsín ẹnìkan pọ̀ kakú lọ́wọ́ ẹ̀yin lè ní control lórí gbogbo èèyàn mẹ́sẹ̀ẹ̀sán tí ń bá yín gbélé tó bá kójúlé mẹ́wàá ni pé ẹ̀dákun ẹ̀pa music yẹn ẹ̀pa fújì yẹn ẹ̀pa kíní yẹn ẹ̀pa kíní yẹn o àbí òye ẹ lè ní control lórí ilé alábàágbé yín ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ilé tó wà lẹ́yìn ilé tó tún wà lẹ́gbẹ̀ẹ́ ẹ lè ní control ilé ọ̀kan ẹ lè ní control sẹ́mi pé ilé kẹrin wọ́n ti lu music ńgbà mi tá a fi gbádùn lè tiwa àbí mọ̀ bẹ́ẹ̀ ẹnìkan pọ̀ka kú lọ́wọ́ báyẹn ibi tó ti ń pọ̀ka kú lọ́wọ́ yẹn tó bẹ́ẹ̀ ni mísíkì kan ń bọ̀ ni pé àwọn gbére àwọn dé ẹni tí ń pọ̀ka kú lọ́wọ́ náà bá ní gbére wa dé nítorí pé táwọn èèyàn bá ti ń gbọ́n gbogbo gbà ẹ kíyèsí o ẹ wàláhì ọ̀pọ̀lọpọ̀ àwo tá a há sórí kìí sàrà fowó wàrà á. àbẹ́rẹ́ mọ̀ bẹ́ẹ̀ àwùjọ tó bá ti dọ̀tí máa dọ̀tí àwọn èèyàn ni bẹ́ẹ̀ ni táwùjọ bá mọ́ ó máa ń try láti tún àwọn èèyàn ṣe ni ẹni tí wọ́n ń pọ̀ kakú lọ́wọ́ yẹn miskin ẹ̀wù dáadáa táwọn wá fún ẹ̀wù ní táwùjọ dálẹ̀ fún àsìkò tí ń pọ̀ kakú lọ́wọ́ tẹ́ bá lọ bá bàbá tí ń lu gbére wọn dé pípé ẹ dákun kẹkẹ ní tí ẹ dé bá nu ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ bàbá rántí ẹni tó ń fayé lẹ̀ àá sì rántí àwọn tá a kù láyé fa. la hawla wala quwwata gbígbà tó náà ní kú wàláhì sẹ́rẹ́ ní tẹ̀sí la ilaha illallah o lè má rọ òkú lọ́rùn láti gbà lẹ́nu yín wí bí ìgbére wọn dé tí wọ́n ń wí ní one thousand meters síbi tó wà wàláhì kọ́kàn já sí létí ọkàn lè máa jẹ́ pé ní tẹ́ ẹ máa gbọ́ á ah, bàbá èyí kọ́ lọ́tẹ̀ yìí láéláé lọ́la ni pé à ah, dákun dákun tiẹ̀ ń dùn mọ́ mi à ah, ọlọ́mọdé àtúbọ̀tán tí wọ́n burú táwùjọ bá ti bàjẹ́ ní ti máa ń ṣẹlẹ̀ nù o kátó wá pé ẹni tó kú sẹ́nu music wọ́n ń wa mọ́tò lọ ni wọ́n sì gbé music sí accident wá dé wọ́n wá ń yọ wọ́n nínú àjákù mọ́tò wọn ò tí ì kú tán àwọn amru bil ma'ruf wan nahy 'anil munkar táwọn ń kiri ká àwọn náà kọ́kọ́ ṣe kòńgẹ́ wọn àwọn ẹni rí lọ́kọ́ ṣe kòńgẹ́ wọn àwọn wá ń du kí kú ní pẹ̀lú gbólóhùn la ilaha illallah ọmọ mi ẹ̀sùn la ilaha illallah ẹ̀sùn la ntí music ń sọ ni pé habibi habibi lọ́nà habibi my lover my lover ẹ́ níta bá dá kìyàmà nù torí di eléyìí a sì ṣe máa pé al-amalu bil-khawatim àṣekágbá lọ́jà jù ṣẹjá máa àwùjọ wa o ilé tó ń gbé kìí ilé tó dáa ilé burúkú ni ilé tó ń gbé. bẹ́ẹ̀ ń ṣe ń lu music láàárọ̀ lẹ́ ń lu lọ́sàn kọ́dà èèyàn lè máa bẹ lọ́n kọ́lọ́ wa àbẹ́yìn ní nàìjíríà yìí torí tí wọ́n bá ti múná náà dé kí ṣe ń ṣe náà rí tí báwo ni kọ́dà lómi bíi kásẹ̀tì ti ní wọn ò fi ṣe nǹkan rè wọ́n ọmọ wa àwọn òbí náà gbọ́ torí pé ọmọ gbogbo tí wọ ọ̀ràn ọmọ lọmọ ń jẹ́ gbogbo ètò wọn ń gbé sí ní tètè ń wọ̀ lórí kò sẹ́ni tí máa gbé dáadáa sí rédíò rẹ̀ tó ẹ sì máa wò wò kó lè bá a mọ kúrò ó rí tí mo tó ti da sọ borí kó o tó sùn àwọn orin oríṣiríṣi tó ti há sórí ná ẹni tó náà ọmọ ọkọ babalẹ́gbà tí ọmọ kọrin babalẹ́gbà gba náà lórun òde àbí òye wa ètò ìjẹ́ pé báyà ni yóò máa gbagba gbogbo tiẹ̀ olóńdùrù ńgbọ́ bá gbọ́ ètò pé àwọn bàbá jìta ni ńgbọ́ bá ó rí i pé máa ń lọ bá dàrú ó rí i pé orin kọ àbí E ẹ̀yìn kó kálu èèyàn mélòó ni tí nǹkan bá dàrú ní àmọ́ kí alukurani ẹ yẹra yín wò bẹ́ẹ̀ náà ni tọ́jọ́ kú bá dé torí pé o ti stọ́dì ara rẹ pé nígbà tí nǹkan bá dàrú orin ni wọ́n máa kọ tí kú náà bá dé ńkọ́ dídàrú àgbà kí ló tún máa wí náà orin náà lọ́ọ́ máa kọ orin náà lọ́ọ́ máa kọ ó lè pé orin kú ló ń kọ ń gbé yawmal qiyamati la malu àbí bẹ́ẹ̀ kọ́ ni wàlá wàládù wàlá ahádù àbí òye ọ̀ntọ̀rẹ́ ọ̀ntọ̀rẹ́ ẹ̀jẹ̀ ọ̀ntọ̀rẹ́ ẹ̀jẹ̀ wọ́n á fujilize orin náà ni wọ́n máa kọ́ wọ́n máa sọ̀rí báyìí gbèlà máa lò sọ̀wọ́ rárá bẹ́ẹ̀ lọ́lọ́bọ́lọ́ pàdé là máa tí ẹ bá tí ẹ bá ẹ sì máa wò ó wò wọn níbi ayé ṣe ń rọ bẹ́ẹ̀ náà làwọn náà rọ́ọ̀kì mo rò pé iná fura irú orin tó ń gbọ́ nìsín ó dájú pé téèyàn bá jẹun kó yó kò lè jó ee wàláhì wọn á dàlú ń pọ̀ ni ìyẹn máa wò pé tí wọ́n sì ń gbọ́ tí ń wí yìí àwọn ẹ̀dọ́ pé kí ni ẹ̀yin bàbá bàbá kọ́ wọ́n lù fún adúpẹ́. ẹ̀yin bọ́ìsì tí wọ́n lù fún kí lẹ gbọ́ nínú tí wọ́n wí irọ́ lásán wọ́n kàn máa rọ ọgbọ́n wíwẹ́wẹ́wẹ́ kó tó sọ̀rọ̀ méjì ó pokọ rẹ̀ sórí wọ́n máa gbọ́ wọ́n máa gàyà ń gàyà wọ́n máa gàdí kú bá yadribuna wujuhahum wa adbarahum wọ́n ṣe ń gbá wọn lójú náà ń gbá wọn dì akhriju anfusakum ẹ̀yin ẹ̀mí wá fún wa ẹ̀yin wèrè lásán yìí ee wàláhi ọlọ́nkọ́ ṣàánú àwa o torí di eléyìí ọjọ́ yẹn ọjọ́ ńlá ni o ẹja tètè fi ń tọ́ da kọ́ra kí dáadọ́ lè bá rọrùn fún wa ṣe lẹ́yìn náà anabi sallallahu alayhi wa sallam sì máa ń kọ̀ fún wa láti máa ṣèṣe sí àwọn ẹni tí ò gbọ́ lọ́n gbọ́ àwọn tí ó gbà pé gbèǹde ń bẹ ambọ̀sibọ́sì pọ́lọ́ ti ẹ̀yọ́ wá dìde nu sàárè ṣèṣirò fún wa anabi máa ń kọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀ kí ni àwọn ìṣesí wọn min luqmil anabi máa ń kọ̀ fún wa láti síra wa lábàrà àdánwò dé òun síra rẹ lábàrà pé kí ni wọn náà máa kíyèsí tẹ́ bá pé èèyàn kú ibi tó ti mà ìpèsè sí jàhìlíyà pọ̀ fáwọn èèyàn tẹ́ bá pé èèyàn kú lágboolé yín nìsín máa wo táwọn obìnrin máa ṣe irú bó o ṣe rí kéèyàn ó síra rẹ̀ lábàrá rí ó rí tó bá gbé ọwọ́ tó bá nà mọ́ra rẹ̀ ń tan ó lè dákú lọ níbi ó ṣe dún pé sọ́ọ̀ lọ́gbọ́jà sì kú ìṣesí jàhìlíyà ni anábì kọ̀ fún wa ẹlòmíì lè síra rẹ̀ ní ìfọ́tí ní ẹ̀kẹ́ méjèèjì kí gbogbo ojú ọ̀pọ̀ wá bẹ́ẹ̀ ni ọkọ̀ ọgbà tó bẹ́ẹ̀ o tí gbogbo ilé fi dàrú o ó sì nara rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀ṣọ́ kẹsíyà káyà sọmára ẹni lọ́rùn ẹ̀rí tẹ́lómi ọ̀sàsọ̀yà mára rẹ̀ lọ́rùn yọ̀bọ̀ òhò ni pápá àwọn omi yẹn ó lè ti fasọ yamára rẹ̀ lánú lé yọ abọ́ títì wọ́n mọ̀ á dùn pé ẹ̀ fasọ sí ya ẹ̀ náà náà òun fasọ sára mọ́ ẹ̀yin náà sì mọ̀ pé ó lòun ọ̀wọ́ sọ mọ́ kí ni ìròyìn rẹ̀ wéré ni ẹ̀ ọlọ́run ṣàánú wa tán bákan náà wàhálùkẹ́ rọ́ọ̀sì wọ́n lè lọ fárí kórí ọmọ adán pandanran pé kí ló dé lákọlábo lórí wọn máa dán pé kí ló dé bàbá wọn ló kù ẹ wá lọ dán níbà wọn ìṣesí àwọn jahiliya nù wọn fari pandara wọ́rọ́fẹ́ sọ́ọ́tù bẹ́ẹ̀ náà máa kígbe rẹ̀ ní ní lóhùn àrò anábì kọ gbogbo eléyìí fún wa o torí ẹ̀ ká sọ́ra o wọ́n ní yáa ha àti pípòkú pípò kú ẹnìkan ni wọ́n kọ́ sùkù àwọn ọmọ tuntun kọ́ yorùbá wọ́n tún máa kọ́ nu lítírìtsọ̀ yorùbá ẹ̀kọ́ ìpòkú òkú pípè gbé wọn ń pòkú ẹ̀gbọ́n nǹkan mẹ́rin ṣé ẹ wá ti pè rí ọ̀dà so gbogbo eléyìí ìranu lásán ìrẹ́gbẹ̀ẹ́ anabi máa kọ̀ fún wa however téèyàn bá wá kú islam ọkọ̀ pé kẹ́ ẹ bánú jẹ́ o islam ò sì kọ́ pé kẹ́ ẹ somijé lójú o ṣùgbọ́n kọ̀ kẹ́ ẹ máa sunkún kẹ́ ẹ máa hu ó sì kọ̀ pé kẹ́ ẹ máa síra yín lábàrá kẹ́ ẹ máa fasọya mára yín lọ́rùn àbí kẹ́ ẹ máa pariwo orí ibú eléyìí jẹ́ islam islam ọgbà pé kẹ́ ẹ mójú jẹ gbáwó pé kí n lọ ṣẹlẹ̀ àwọn akú nìkénìké ànìbẹ̀ǹbẹ̀ ẹ́. Eh? lọ́ba tún rẹ́ni pé dákun ẹ̀ mú kóòkù wá jàre kálukọ́ gba kóòkù à ọlọ́mọ sọ alo lórí ibú o kéèyàn banú jẹ́ àmọ́ kọ́mọ̀tà kòtò lọ kọ́mọ̀tà ẹnu àlà ẹ mọ̀ pé lọ́dọ̀ àwọn kùfàr àwọn gan ní ìfura àwọn tí ọ̀gbọ́ lọ́n gbọ́ gan wọ́n ní ìfura wọ́n sọ nípa àṣẹlẹ̀ kan nírọ̀lẹ́ yìí ẹnìkan nínú àwọn olórí olóṣèlú ní China wọ́n ní wọ́n dájọ́ fún un pé yọ lọ ẹ̀wọ̀n ọdún mẹ́ńlá nítorí kíni nítorí wọ́n rí i pé fáìlì rẹ̀ ọ̀ma òun náà ń gbowó ẹ̀gúnjẹ wọ́n dájọ́ ẹ̀wọ̀n ọdún mẹ́ńlá fún wọ́n níbo ló ti rẹ́wọ̀n yìí wọ́n ní jàǹbá burúkú kan ló ní China táwọn èèyàn kú lọ jaburata ń bẹ̀ àwọn ẹrú ọlọ́run á wá bẹ̀ wọ́n ń dárò ìgbà tó wọn á jẹ́ òṣìṣẹ́ ńlá nínú àwọn òṣìṣẹ́ ìjọba sẹ́wọ̀n pé àwọn ni kámẹ́rà ọmọ tájẹ́tì ojú wọn so wọn á fi kámẹ́rà ya ojú rẹ̀ níbi títí ń rẹ́rìn ń níbi tọ́fọ̀ burúkú ti ṣẹlẹ̀ so ibẹ̀ ni àwọn ọmọ tí ń gbé nǹkan sínú íńtánẹ́ẹ̀tì wọ́n ti wá gbé sínú íńtánẹ́ẹ̀tì wípé ẹ̀wọ̀ ẹni tí ó yẹ kó ṣe ìdárò àwọn èèyàn tí wọ́n ń ṣèjọba lé lórí bóun ṣe rẹ́rìn ibi tí wọ́n ń rẹ́rìn yẹn wọ́n rí aago tó wà lọ́wọ́ rẹ̀ pé aago olówó iyebíye burúkú ni wọ́n wá wò pé owó oṣù tí ń gbà kò lè sì kí ọ̀rọ̀ aago báyìí ẹ̀rín tí ń níbi ọ̀fọ̀ lọ́sàbí orí ibú fún kèsì èdè ní China o. sẹ́wọ̀n kwẹ́sìn kí ni wọ́n ń ṣe bóòdà nínú ọlọ́run wọn lẹ́lẹ́dẹ̀ wa nínú ọlọ́run wọn lálàǹgbá wà táwọn China tẹ̀rí tí wọ́n ń ṣe gbogbo ní ti àwọn tọ́yọ̀ ayé yìí nínú àwọn ọlọ́run tí wọ́n ń sìn lẹ́lẹ́dẹ̀ wa. tọ̀ wọn ọ̀gbọ́n náà ń gbọ́ ṣùgbọ́n àwọn àwọn òkú sọ́bà làǹkà ìmọ̀ níbi tí ìyẹn ti kúkú ọ̀wọ́wọ́ kí wọ́n mọ arẹ́rìn torí ẹ̀kọ́ lọ lákèsí o kọ́ lọ nífura o sọ̀rọ̀ kí mùsùlùmí làwọn ó tún ṣe àbùkù kan jù bá ń lọ o tẹ̀kọ́ àwọn China kúkú gbọ́ lọ́ngbọ́n tiwọn tẹ́lẹ̀ náà bọ́tà àwọn náà ń wò pé kò bá làkà ìmọ̀ nígbà tí èsì kórìí ẹ̀ dàrú wọn kọ́ gbé ọ lọ hospital psychiatric náà ní sí èsì pọ́pọ́lọ́ rẹ̀ kọ́ dàrú ok ó ń ṣe wèrè ni ọ fẹ́ dàn wò kò burú ẹjọ́ lọ ẹ̀wọ̀n sòkátó wá pé mùsùlùmí wọ́tọ́ gbọ́ lọ́ngbọ́ wọ́tọ́ gbọ́jọ́ kan ìgbọ́ kí lèèyàn kú sí tọ̀ rẹ́rìn bẹ́ẹ̀ àwa ni wọ́n parọ́ pé mi mọ̀ pa mọ́ mi ta ló pa ta ló pa nù làákàyè èèyàn kù ọ̀rẹ́ rìn ta ló pa ìwọ náà ní tí wọ́n bá rọ ọmú tí wọ́n lù ọ́ pa wọn ò sì yan lù bẹ́ẹ̀ ni nítorí pé ikú kọjá sùn ikú tẹ ẹ rí yẹn ó kọjá sùn torí pé ẹni tó bá sùn tí ó jí lẹ́rọ̀ tá a bá dami sí lórí yóò dìde. wàláhì tá a bá sì dá mi sí lórí tí ọba dìde sẹ́mi kó àti mọ̀ rò pé ṣé èsopókú ṣé ẹ bá wá kóbókò ẹ pariwo gan lọ́nà tó ẹ pé tó bá gbọ́ lọ́rùn pé wọ́n mọ̀ jẹ́ kóbókò yóò dìde ọgbọ kò dìde ẹ bẹ̀rẹ̀ sí tòsí ń di ni tẹ̀bá wà lù débi kọ́ ẹ kó dìde kò dìde ẹ lágbájá ti ikú kọjá sùn. So, ikú kọjá kẹ́nìkan ó kú kọ́ wá débẹ̀ kọ́ máa rẹ́rìn àbí kọ́ máa dọ̀wọ́ ẹ̀kẹ́ kọ́ máa sáwẹ́wò òfò níbi tí yàn ti kú nítorí pé ńgbọ̀ bá yá ó ní Yorùbá wọ́n máa ti ràn kú máa ta ló wá pa lóòótọ́ náà rí ta ló pa nínú Islam náà ìwọ rẹ́rìn ni ẹ ti rẹ́yìn rẹ̀ nù ìdí nu ta sọ pé bàbá yín tó kú tẹ̀ ń pa màálù ẹ̀yin lẹ pa sẹ́fẹ̀yìn náà ti mọ̀ tọ́sà tẹ̀sí pa nìsín tẹ̀sí jẹ́ pẹ̀yìn lẹ pa torí pẹ̀yìn ń jẹ màálù lẹ́yìn ikú rẹ̀ pẹ̀nu yín dùn inú yín dùn tó kú ta ló wá ẹ̀yin tẹ̀ ń jẹ màálù ni ìkà ni ìkà mọ́tò ẹ̀yin lẹ pa torí ẹ̀mí Islam ti ṣe rí nù ní tó bá yẹ kó banú jẹ́ Islam ìpè kọlọ rẹ́rìn bẹ́ẹ̀ ibi tí wọ́n sì ti rẹ́rìn islam yìí kọ́ lọ bẹ́ kọ́ lọ bú sẹ́kún bẹ́ẹ̀ ẹnìkan bí mo ní kẹ́ wá jẹun wọ́n á gbóúnjẹ jáde wọ́n á bú sẹ́kún ẹ dákun ẹ gbé jáde kó mbẹ́ kọ́ máa lọ jìnnàjìnnà inú gbó la dẹ́tẹ̀ ẹ gbé. eléyìí jẹ́ ti ṣe jẹ́ mbẹ́ torí ẹ anabi sọ ọba súnà mu kájọ ẹni tó ní ìtẹríba ọkàn

wọlbùkà alẹ́dí ilà sọ́tẹ̀sí kò sì burú ká sunkún ẹkún tí ò ní ohùn nínú ẹkún tí ò ní ohùn nínú kò sí tó burú kómi ẹkún á máa dà lójú rẹ láì jẹ́ pé ó mú un jáde kò sí tó burú ń bẹ́ẹ̀ wàhúzùn alqalb ó sì bá súnà mú kọ́kàn wọ́n bàjẹ́ nítorí pé èèyàn kú wa kana yaf'alu dhalik ọ̀gá wa anabi wa sallallahu alayhi wa sallam ó máa ọ̀gá wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tómi ẹkún máa ń dà lójú anabi wa sallallahu alayhi wa sallam anabi máa ń sọ pé tadmacu lacayn wa yaxzanu lqalb wala naqulu illa ma yurdi rab omijé ń dà lójú ọkàn sì ń bàjẹ́ ṣùgbọ́n àwọn onífẹ́ni wa sọ nǹkan àyàfi tí ọlọ́run ọba ọ̀yọ́nu sí i. omijé ń dà lójú kò sí tó burú mbẹ nígbà tá a ti wú a sunkún kó wọn jáde ẹ kíyèsí o ah islam ti da pọ̀ jù torí pé tọ́ ọ bá ronú ò lè máa ń tọ́fà tí wọ́n ti ní sunkún àmọ́ kọ́ mọ́ mú un jáde kò sí bá a ṣe sunkún láyé tí ẹkún ó mú un jáde tá à ní sọ̀rọ̀ ẹ máa kíyèsí o kò sí bó ṣe sunkún tẹ́kùn rẹ̀ ó mú un jáde tó ní sọ̀rọ̀ nítorí pé ó fẹ́ ṣe àlàyé tó bí ẹkùn nínú ẹkùn àlàyé wọn wá mú kórí ó tún máa wú lọ́nà tó fi wá sẹ́lọ̀ ní pàápàá ṣiṣẹ́ lórí tó ń ti ṣe sùúrù ẹ̀ yóò bá a ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ní kò ṣe sùúrù kí ẹ sì pé kò ṣe sùúrù nítorí pé ẹkún tó ń sun ọ̀dà wọ́n fẹ́ wọ́n fẹ́ lù ọ́ ń kùn gbọ́rọ̀ ni ẹ ṣe sùúrù gbogbo wa la dágbádá kù gbogbo wa la kù wọn náà ṣe hùn hùn hùn tó ṣe tó tó ṣe ń tiẹ̀ mọ̀ pé bí ó ṣe ṣẹlẹ̀ nu o kò sọ pé sí lòun lọ o kò sọ pé sí lòun ṣe kíni o lánàá lánàá ṣe sọ̀rọ̀ rẹ̀ o. yóò tún bú sẹ́kún ẹ̀yin ó tún máa ní ẹ sùúrù ẹ sùúrù ikú ojú tí ọ ojú tí ọ ojú ta lójú tì. ìwọ tó lọ kó sẹ́nu tírélà lójú tì because tí wọ́n náà bá ṣe tán ní ìsìn àbí òye ibi tó ń kọ́ ẹ̀mí sí òtí ìkùn tí wọn náà máa ṣe tán tán ọlọ́run lọ ní ìsìn ibi tó ń kọ́ ẹ̀mí sí òtí kù tó ọ̀rọ̀ kójú wá tí ọ̀sẹ̀ lè wọ lójú tì tí wọn náà bá ṣe tán ọbẹ̀ ẹnu tírélà kí kálukú ó sinmi tí wọn náà bá ṣe tán kọ́ ọbẹ̀ sẹ́nu tírélà kí wọn náà máa lọ kí kálukú ó sinmi torí ẹ̀ ìsìláàmù tó sọ wípé kò burúkú sunkún ṣùgbọ́n kó wọn má jáde ẹ rí i pé látàrí tí òun ọ̀bá jáde á máa màánú. Ma ìtumọ̀ yín pé omijé ń dà ọkàn sì ń bàjẹ́ ṣùgbọ́n àwọn òní ṣe kí ni àní sọ nǹkan kan àyàfi tọ́lọ́mọ bá wọ́ yọ̀nù sí torí kò sí bó ti ṣe sunkún múùn jáde tó ní sọ tọ́lọ́mọ bá fẹ́ wàláhì kò sí. ẹ wọ àwọn ọmọ tí wọn bá ń lura wọn tí wọn bá fi lè lu ọmọ tí ò tó ẹ̀rí pé kò lè sunkún kọ́ mọ́ gbóhùn sókè torí pé ń sẹ́kẹ̀ gbèjò ni yóò ké lọ́nà tọpọlọ tí kò lu aago pé ẹ́ ta ló ló mọ yẹn ẹ̀rí pé ibi tí ẹ ti ké yẹn lónà tí wọ́n gbẹ́ ẹ́ kankan fún wọn o wọ́n kàn lu yẹn ní o ìka ni wọ́n o gbogbo àwọn máa ń lu yẹn o sẹ́mi pé gbẹ́gbà kan ní ọba jẹ tẹ́lẹ̀ gbogbo àwọn complain yẹn ọkẹ́ ọkẹ́ ọkẹ́ ẹ bá ń wá kóbókó so bẹ́ẹ̀ náà ni wọ́n àgbàlagbà tí nǹkan ṣe tó bá ti lè mú jáde báyìí wọlé ọ̀sán tí ọ̀dà so ìdí nu pé omijé ń dà lójú ọkàn wa sì ń bàjẹ́ ṣùgbọ́n àwa ń kọ́ àní wí nǹkan kan àfi tí ọlọ́run bá yọ́nú sí sá lè ṣe fẹlẹ́ ìlọ pàtàkì ok ìgbà tí ìṣẹ̀lẹ̀ gbàrà omijé ti dà lójú àti sunkún so ẹlòmíì tí wàá kí wa wọn ni ọ mójú jẹ ní alùsùnà ìpè <laughs> alùsùnà àwọn esunkun a ṣé wọn wá sọ pé tọ́wájú alùsùnà kò gbé kò gbé bọ́kẹ́tì síwájú kọ́ ọmọ pọ́n bẹ́ẹ̀ ni ọ ni àbí wọ́n rẹ bàjẹ́ ní kó o sún kéèyàn torí pé kárí mi gbogbo ẹ̀ ká fún ẹ̀rí kó àwọn yorùbá àwọn tí wọ́n kọ́sẹ́ wọ́n mọṣẹ́ nípa akásùnkún mùnásìkà lápò àwọn obìnrin ẹ̀rí pé ẹlòmíì ibi tí wọ́n ti lọ kí wọn níbi tó kù ti kú fún wọn wọ́n lè ra àgbàdo jẹ lọ́nà so tẹ́yìn ó ṣe bí bọ́yọ̀ ọjà wọn lọ nígbà wọn sì débi tó kù ti kú wọ́n ti sáré sẹnu pápápá. Pa, pa, pa wọ́n ti nu gbogbo ẹnu pé tọ́ kókó lílá ẹkún dénú ẹkún mùnáfìkà tí ọba wá lẹ́rọ̀ wọ́n máa fi rọ́ọ̀bù pè lómi ẹkún kìí ṣerú eléyìí wọn ni kò sùn sẹ́mi kí nǹkan tó wà fúnra ara rẹ̀ nítorí pé ah lágbájá mà ti lọ ni ah ọkàn èèyàn ń mì wàlá ọkàn èèyàn ń mì tẹ́ máa léèyàn kú ọkàn èèyàn ń mì sọ ẹni tó bá wà lọ báwọn yóò dùn wá. so dídùn tó wá dùn wá yẹn ìní túmọ̀ tó ẹlòmíì sì wà tó jẹ́ pé subhanallah ọlọ́run ọ̀kọ́ kó mi ẹ̀pọ́n jáde lójú ẹ̀ ṣùgbọ́n kan rẹ̀ bàjẹ́ ọlọ́run pé káfíńgọ́ra pè jáde ó ti tó <laughs> kí wá ṣe pé lágbájá ó kú lójijì láṣẹ kú ó ti sáré sáré sáré láṣẹ kú rárá o kò sí wàláhì ẹni tó sáré sáré sáré o àwọn kan ń bẹ tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ láyé tí wọ́n fẹ́ kó kú àbí ẹ̀kọ́ ni so nítorí di eléyìí báyìí kò bá jẹ́ kó ti sàárẹ̀ sàárẹ̀ kò bá jẹ́ pé kò sàárẹ̀ sàárẹ̀ so gbogbo ẹni tó bá kú ẹ sọ fún ẹ sọ fún ẹ pàǹsẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ so gbogbo ẹni tí tètè gbé so ẹ gbogbo ẹni tó bá ṣaláìsí kò bá jẹ́ pé sin ló ṣaláìsí lójijì láì jẹ́ pé nǹkan kan ṣe kò bá jẹ́ pé ti sàárẹ̀ ọdún mẹ́wàá ọkàn wa gbọ́dọ̀ bàjẹ́ nítorí pé ẹ̀mí kanu ó ti lọ eléyìí tó dijọ́ wò ó dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama torí ẹ̀ ló ti jẹ́ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n gbókù kan kọjá lọ́jọ́ kan anabi bá dìde wọ́n tá anabi dìde àwọn èèyàn á sọ pé ha òkú Yahudi ni anabi sallallahu alayhi wa sallam ṣé kìí ṣe pé ọ̀kanú ẹ̀mí tọ́lọ̀ ń dálẹ̀ ẹ̀mí tọ́ jáde lára rẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ìdí táwọn nàbí fi dìde nù so ká tó wá pé ẹ̀mí yẹn jẹ́ ti mùsùlùmí ẹ̀mí yẹn tó wá jẹ́ ti ẹni tó mà kí lọ́kàn rẹ̀ ò ní bàjẹ́ sí ọlọ́run bá kọjọ́ kàtúnbọ̀ tán wọ́n dáa ọlọ́run bá kọ́ ràn wá lọ lórí àtikú lórí Islam ọlọ́run bá kọ́ ràn wá lọ kájọ́ kan ní ẹni tí rí la ilaha ṣáájú ká tó kúrò láyé kó ṣe ní gbólóǹtà àwìkan yìí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹni tó bá ní béèrè kò sí. èèyàn kú nísìn wọn lórí ìgbà táwọn fámìlì rẹ̀ bá dékun tó sin sílùú àjòjì ló kú sí kò lẹ́ra kò lẹ́bí ńbẹ̀. rárá rárá o àníìdí kan ṣẹ̀ṣẹ̀ dé màá tó ṣe pé ibi tó kú sí àwọn èèyàn rẹ̀ náà wà ń bẹ̀ ìdí tá a fi lè dúró de àwọn èèyàn rẹ̀ ni kókó jẹ́ pé ibi tó kú sí yẹn ìlú àjòjì ni pátápátá kò sẹ́ni kankan tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ń bẹ̀ kò sẹ́ni tó mọ̀ délédélé so kọ́mọ̀bà wa jẹ́ pé ńgbà tó máa sìn ọ́ tán yọ padà wá dá wàhálà lẹ̀ wípé bóò ló ṣe kú irú kú ò lọ pa ṣèṣe pé wọ́n ti yọ àwọn abala kan nínú oríkèé ara rẹ̀ kó tó di pé wọ́n sin àbí òye wa eléyẹn la lè ti torí rẹ̀ dúró àmọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ń bẹ níbi tó kú sí yẹn kí ni tá a fẹ́ máa dúró sí naam aleykum salaam. torí pé àyìn ti máa pé ń gbà míì nínú ṣẹ́sí yorùbá wọ́n lè sọ pé títí tí fámìlì rẹ̀ yóò fi dé ó lè sọ oṣù kan nù yìnyín ó lè sọdún kan táwọn náà máa ṣẹṣẹ kèfèrí naam táwọn mọ̀lẹ́bí rẹ̀ ti ń bọ̀ àwọn níkẹ́kẹ́ tí wọ́n mú ni naam. ṣé ó lè èèyàn lè ràn wọ́n lọ́wọ́ látara nǹkan tó lọ ṣe dé bí òun lọ́dún ojú sí òbí. mùsùlùmí lẹni tó kú. mùsùlùmí tó òun ó ẹni tó kú èsè mùsùlùmí wọ́n sì fẹ́ sòkú mùsùlùmí sì ni wọ́ wọ́n sì jọ kanu mọ̀lẹ́bí yẹn o sì lówó tó lè fi ràn wọ́n lọ láti sòkú torí pé dáàdi tí ó kópa ń bẹ̀ kọ bá wọn kọ ràn rárá kọ̀tọ̀. aleykum salaam. ẹkú àsẹ̀yìndè enyi tó fi sílẹ̀ ò ní bàjẹ́ naam ọlọ́run dára òkú sí aleykum salaam. tẹ́lẹ̀ náà àwọn ní ìsàdúrà fúnra wọn tiẹ̀ tí wàá jẹ́ ní ìsìn wọn mùsùlùmí ni wọ́n aṣẹ́jú tiwa tiwa fẹ́ jẹ́ àwọn láàrin ara wọn ìsàdúrà fẹ́ ń tọ́ bá kú bóòlù aṣẹ́jú tiwa tiwa fẹ́ jẹ́ kò nídìí pé dáàdi wa. ní àǹfààní pé àwọn àwọn àǹfààní yẹn bẹ́ẹ̀ ni àdúrà tó máa ń ṣe tí wọ́n bá bẹ orí tẹ́wò náà ni torí pé bẹ́ẹ̀ sáwọn nìkan wọ́n sin bẹ́ẹ̀ èèyàn ṣàdúrà fún wọn náà ni èèyàn ṣàdúrà fún wọn bọ̀tẹ́ singular rẹ̀ àdúrà tí wọ́n máa ń ṣe tí wọ́n bá lọ orí tẹ́yìn yóò singular rẹ̀ lẹ́yìn náà lọ́pọ̀lọpọ̀ gbàgbà tó bá sin òkú síbi tẹ́ sin sí yẹn bóyá ń gbà yẹn ẹ̀ ẹ lè ní nǹkan kan sábàbí kan kankan kan tó mú yín sin síbẹ̀ ìgbà yẹn tẹ̀sí sín síbẹ̀ ìgbà yẹn lè jẹ́bi tó mọ́ níwọ̀nba tiẹ̀ but with time ìgbà yẹn máa ń padà di nǹkan míì gbà mí <clears throat> bí àwọn kanu tó ń béèrè wọ́n níbi tó ń sin bàbá àwọn sí nígbà tó ń sin síbẹ̀ àyè yẹn mọ́ ṣùgbọ́n with time ibẹ̀ padà di ibi tí kódà ọmọlúwàbí oníṣẹ́ dúró ń bẹ̀ fóòrùn gbogbo pọ̀tọ̀pọ̀tọ̀ gbogbo kínní lọ́wọ́ à ń bẹ̀ so àwọn ẹgbẹ́ àwọn wá rò pé káwọn wú òkú bàbá kú ń bẹ̀ lọ bòmí àwọn sọ pé bòmí náà tẹ́ wù lọ yẹn kí ló tún garanti yín pé n tó ṣẹlẹ̀ síbí kò ní padà ṣẹlẹ̀ sóun náà the best solution ni pé kẹ́ gbé lọ sórí tẹ̀ ah orí tẹ̀ lu àwọn ọmọ ajókù gémẹ̀ ọmọ ah tọ́ba ajẹ́bẹ́ o ẹ̀ wá wáyé kan kò burúkẹ́ ra lẹ̀ kan àbí kọ́ wà lára lẹ́yìn tó jẹ́ pé ẹ̀ dá yàtọ̀ sọ́tọ̀ pé orí tẹ̀ fámìlì yẹn níbi tí ẹ ẹ ẹ ní jẹ́ kí yamayama kọ́tọ̀ sí tó ilé ìjẹ́bù sì jẹ́ so ṣùgbọ́n tó máa ti sìnkú síbi kan <clears throat> àmọ́ wá wù yín kì í ṣe ń da. o kì í ṣe ń tọ́da torí pé ṣé ó wù yín kẹ́ bá bàbá yín pò tí ọ̀dà àbí ìyá yín nítorí pé ńgbà mí jẹ́ ìbá yín pé òkú lẹ fẹ́ gbé ó ṣe ṣe kẹ́ bá bàbá yẹn kí wọ́n dé ń chain iná sì ń jó ẹ mọ̀ pé mẹ́wàá ń bẹ́nu sàárè ni ee eh, wallahi omi ìgẹ̀tẹ̀ bá ti sísáré ta sísáré báyìí náà ni ó lè yín so omi ẹ̀ sì lè lọ bá nípò tó dáa lọ́fíńdà tẹ́ fi sí lára látijọ́ tẹ́ ti sìn yín sùn bẹ́ẹ̀ bàtú gbogbo ẹ̀ náà kò eléyìí náà ò túmọ̀ sí pé báyà máa àlìjẹ́nà ni o tẹ́ máa tanra ẹ̀ jẹ́ ká o so ṣùgbọ́n gbogbo orú eléyìí nítorí ti dáa jù ní kẹsàn-án kú sórí tẹ torí tẹ bá ní adequate protection àmọ́ tí ọba ní tí ọba ní tó jẹ́ pé eh, wọ́n kàn ẹ kàn lọ gbókù fáwọn ẹni tó fẹ́ lo spare part rẹ̀ ni ẹ̀sìn òkú yín síbi tí ó ti wà protected. wabil munasaba orítẹ̀ ìlú kan wọ́n kọ́ sí lára wọ́n ní darul akhirah darul akhirah lórí tẹ́ dájẹ́ dárò láàkírà nìyẹn abájọ tí gbogbo èèyàn fẹ́ kú mo rò pé yé eléyàn dárò barzakh barzakh nìyẹn so àlàfo tí ń bẹ láàrin ayé àtàlùkìyàmà nù torí ẹ̀ tẹ́ bá kọ̀kọ́ kúkọ tẹ́ fẹ́ fi ṣe signboard tó bá ní í ṣe pẹ̀lú mà àtẹ̀sìn ẹ má wádìí ẹ má polongo ara yín pé gbogbo òlu yín bẹ́yìn ṣe yẹ olódo nù ní wọ́n ti lọ kọ́ sórí tẹ̀ lójú nù pé dárò láàkírà ẹ sì tún gbé sáínbọ́ọ̀dù sójú títí gbogbo ẹni tí bá ń lọ tí ń bọ̀ àbẹ́ ẹ̀rí nǹkan mẹ́wọ́ gbogbo ní tí yẹn máa fẹ́ ṣe kí yẹn máa wádìí ìwádìí yẹn ò pé wọ́n náà já mọ́ kankan torí at the end of the day ìwọ tó ní kí wọ́n lọ séun ìwọ lọ́ọ́ máa gbà pọ́nlé rẹ̀ kì í ṣẹni tó bá yín tún ṣe òkúkú ní kókọ rẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ ń gbà mí ìgbéraga tí máa kó àwọn èèyàn kó máa kó wọn bá parun burúkú gbogbo gbà èmi ò mọ̀ nípa nǹkan yẹn bẹ́ẹ̀ ní tó mọ̀ nípa rẹ̀ mọ̀nà ṣe makubara ṣe wá di àmọ́ adára sí rọ́ makubara makubara bẹ́ẹ̀sì nídìí gbogbo rọ́ lárúbáwá tí ò sí dárò láàkírà naam aleykum salaam. naam ọlọ́run ọgbà túbọ̀ ẹnìkan yín lópin ìgbà tí ti jẹ́ pé ẹ̀mí ti dé gògóńgò rẹ̀ kọ́tàkù bó ló ṣe takù torí ni anabi kò bá sọ fún Abu kò bá ti sọ fún la ilaha torí pé tẹ́mi bá ti dé gògóńgò náà kò ní lè ti dé gògóńgò ọ̀rọ̀ wo la fẹ́ na'am alaikun na an jima muna darasi ne yanzu eh ina karatu insha Allah yawa insha Allah na'am na'am so ile da su da na'am pe ewé tí ó jẹ́ ọ máa sọ̀rọ̀ kí lọ́kàn yìí òun sọ pé òun sọ pé òun lè sọ̀rọ̀ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n á fún léwé kan wípé náà ò kò sí tọ́kàn yìí ìtura ẹni tí ń béèrè ọ̀sọ́ bẹ́ẹ̀ àbí ewé máa sọ̀rọ̀ sá ó tún fi kún ó tún fi kún ewé kíni ganan rí. ẹ̀rí nǹkan mọ́ ẹ̀yin sì ti ń bá a ṣe tẹ̀fsíìrì so ala kulli hal kọ̀tọ́ kọ̀tọ́ mo rò pé nǹkan tó tó léwu ò tí ì ṣẹlẹ̀ sí rí láyé ní òjò ọláyà tí n tó léwu bá ṣẹlẹ̀ sí yọ láyà kíá ewé kan tó lè jẹ́ ọláyà òsì nígbà tí ìwọ bá jójo níbo bá jojú wọn tó wọn kọ lọ jóná kọ máa fi fọkọ mu kọ máa fi ṣe irọ́ lásán tọ́yọ̀ àmọ́gbè ìrẹ̀lẹ̀ ìjà bó ṣe jẹ́ má mú mu kú mu o tínú rẹ̀ ọkàn lọ dúdú naam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.